ẹ káàbọ̀ sí àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa àwọn ìròyìn amúlùdùn látòrí ẹ̀rọ ayélujára wa ní nọ́mbà ìkẹwàá ìlú mọ̀ọ́ká òṣèré ni Evan Okoro ti ké gbàjarè síta wípé ẹ̀mí òun wà nínú ewu nínú fọ́nrán kan tí òṣèré òun fi sórí ẹ̀rọ ayélujára níbẹ̀ ló ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ ń rí lọ́wọ́ àwọn tí wọ́n nà ní ìlú bàrà látàrí eré sinimá kan tuntun èyí tó ṣẹ̀ ṣe kúrò àìjẹ́ bẹ́ẹ̀ àwọn yóò fi ojú ẹran màbo látàrí èyí ló mú kí ìlú mọ̀ọ́ká òun ké gbàjẹ́ síta wípé ẹ ẹ wá gbà mí ẹ̀mí mi wà nínú ewu. My life is in danger. I need you guys. Where are my Nollywood people? Where are my fellow Nigerians? I don't want to die. They want to kill me. I need your help. Not when I will die tomorrow and I will see my posters everywhere ní nọ́mbà ẹlẹ́kẹsàn-án ìlú mọ̀ọ́ká pásítà Okechukwu tí àwọn èèyàn mọ̀ sí Cubana chief priest ti sọ wípé àwọn ará abúlé òun bínú sí òun gidigidi nítorí pé òun fún òbí Cubana ní ewúrẹ́ mẹ́rìndínláàdọ́ta ìyẹn forty six fún ìsìnkú ìyá rẹ̀ èyí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé wọ́n ti ṣe ìkìlọ̀ fóun pé òun kò gbọdọ̀ fẹsẹ̀ tẹ abúlé òun àyàfi tí òun bá ra ewúrẹ́ irú èyí tí òun rà fún òbí Cubana fún àwọn ará abúlé náà ní nọ́mbà ẹlẹ́kẹjọ ààrẹ fún orílẹ̀-èdè South Africa ní ìgbà Jacob Zuma tí wọ́n ti rán ní ẹ̀wọ̀n oṣù mẹ́ẹ̀ẹ́dógún ni a gbọ́ wípé wọ́n ti fún ní àǹfààní láti lọ fún ètò ìsìnkú mọ̀lẹ́bí rẹ̀ kan ààrẹ Jacob Zuma ni wọ́n rán ní ẹ̀wọ̀n látàrí ìmẹ́lẹ́ tí ó ṣe sí òfin ilé ẹjọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré ni DK Osinachi ni a gbọ́ wípé ó ṣe àwàdà wípé ó ṣe é ṣe kó má jẹ́ òun gan-an ni bàbá ọmọdébìnrin tí ń ṣe ọmọ rẹ̀ èyí tí wọ́n rí nínú fọ́nrán kan tó ní kí ó mú owó tàbí oúnjẹ tí ọmọ náà òun sì lọ́gán mú owó ẹgẹ́ bí ó ṣe sọ nínú fọ́nrán náà lèmi tá ti rí ibi tó ti gbé abọ́ rẹ̀ sì síwájú ọmọ náà àti owó tó sì jẹ́ wípé ọmọ náà kò bẹ̀ṣù bẹ̀bà owó ló náwó mú ó ní ẹjọ́ ó ní òun rò o òun tó jẹ́ bàbá rẹ̀ gan òun ò rò bí òun nífẹ̀ẹ́ owó tó èyí tí ọmọ náà ń ṣe. take one take one now take one. and also maybe Yuvraj and Lakshmi's favorite dishes. take one. yes you don't even need to ask. I know what you want to remind me of by pretending to ask about food. Is that the one you want to take? Yuvraj and Lakshmi's birthday? Chineke, yes, àdọ́ndà ẹlẹ́kọ́ni wọn. ní nọ́mbà ẹlẹ́kẹfà ìjọba orílẹ̀-èdè Benin Republic ti kọ̀ jálẹ̀ láti jẹ́ kí ìjọba ilẹ̀ Nàìjíríà fi ọwọ́ òfin mú ìlúmọ̀ọ́ká àjàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn pàápàá jùlọ àjàfún ẹ̀tọ́ ọmọ Yorùbá ìyẹn Sunday Adéyẹmọ tí àwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho kúrò ní orílẹ̀-èdè Benin Republic ìjọba orílẹ̀-èdè ọ̀hún kọ̀ láti yọ̀ǹda rẹ̀ fún ìjọba ilẹ̀ Nàìjíríà wọ́n ní dandan ni kí ó kọ́ jẹ́jọ́ ní ilé ẹjọ́ àwọn náà látàrí pé wọ́n ka ayédèrú ìwé ìrìnnà mọ́ lọ́wọ́ ọdún lẹ́yìn tí ó bá jẹ́jọ́ òun tán o wá ló ṣeé ṣe kí àwọn yọ̀ǹda rẹ̀ fún ìjọba ilẹ̀ nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún joy odumakin tí ó jẹ́ olùdarí àjọ women arise and center for change ti ké gbàjarè sí ìjọba orílẹ̀-èdè benin republic wípé kí wọ́n ṣe yọ̀ǹda sunday igbòho fún ìjọba ilẹ̀ nàìjíríà látàrí pé ẹ̀mí rẹ̀ kò bò rárá wọ́n ní fún díẹ̀ yìí wọ́n ní ẹ̀mí rẹ̀ wà nínú ewu kí ìjọba orílẹ̀-èdè benin republic má ṣe yọ̀ǹda rẹ̀ fún ìjọba ilẹ̀ nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú ọlọ́pàá mẹ́wàá ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Enugu ìṣẹ̀lẹ̀ burúkú ìwáyé nígbà tí àwọn agbébọn kan ya lu àgọ́ ọlọ́pàá kan ní àdúgbò àmọ̀dù tó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀gákú amechi ní ìpínlẹ̀ ọ̀hún tí àpọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn ọlọ́pàá sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ní nọ́mbà ẹlẹ́kẹta ìlúmọ̀ọ́ká àpò eré sinimá pọ̀ Bíọ́dún Steven ti sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ tó ń furu mọ́ àwọn tó ń hùwà láabi àti ìjẹkújẹ ìyẹn Economic and Financial Crime Commission EFCC jáwọ́ yàrá òun pàápàá jùlọ ní ilé ìtura èyí tí òun forí pamọ́ sí ní ọ̀gànjọ́ òru arábìnrin òun ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ òun wáyé ní wọ́n kan bíi aago mẹ́ta òru ní òun dédé tají tóun sì rí àwọn ọkùnrin méjì kan pẹ̀lú ìbọn lọ́wọ́ tí wọ́n sọ wípé òṣìṣẹ́ àjọ EFCC ni àwọn ṣe tó sì pé ẹnì kejì rẹ̀ ń kọ́ ọ ní lẹ́yìn ìgbà tí wọn kò rí ẹnì kankan ni wọ́n á tọrọ àforíjì lọ́wọ́ òun tí wọ́n sì kúrò nínú yàrá òun bí ọdún sọ wípé lákòókò tí wọ́n wà ní oko eré sinimá ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì eré sinimá tí àkọlù rẹ̀ ń jẹ́ àyìnlá ni a gbọ́ wípé ó ti pawó tó tó àádọ́rin mílíọ̀nù ìyẹn seventy million ní wíwò rẹ̀ ní sinimá eré ọ̀hún ló jẹ́ iṣẹ́ ọwọ́ olùdarí eré sinimá yányán ní orílẹ̀-èdè tí àwọn ènìyàn mọ̀ dáradára Túndé Kìlání tí ó sì darí rẹ̀ nípa ìgbésí ayé olórin ni tó ti di olóògbé ìyẹn ìlúmọ̀ọ́ká àyìnlá ọ̀mọ̀wúrà tí wọ́n sì kó ipa ribiribi nínú rẹ̀ ní nọ́mbà ẹlẹ́kìíní wa ìlúmọ̀ọ́ká olórin ọlámídé adédèjì tí àwọn mọ̀ sí ọlámídé ti ṣe àlàyé ìdí rẹ̀ tó jẹ́ pé òun gan-an ló máa ń ṣe àgbékalẹ̀ gbogbo orin èyí tí ó bá ń kọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlámídé sọ wípé òun kò mọ bí wọ́n ṣe ń ṣe àpèjúwe fún ènìyàn dáradára ó ní fún díẹ̀ yìí kó má bàa dà wípé òun yóò ní ìṣòro lọ́wọ́ àwọn tí wọ́n bá ṣe ètò ni kí òun máa po ajá balẹ̀ mẹ́wàá tọjọ́ tòní tí ìdìgbà mìíràn ire o.